tí bá wọnú yín owó ta ni ẹ tí bá wọnú yín tí bá wọnú màlẹ jáde tí bá wọnú màlẹ jáde agbójáde ni ma fi léwèrè jáde. lóòótọ́ ní tó ń gbọ́ yìí. ọbẹ̀ já ni kò sì ṣe rò àmọ́ tó filẹ̀ fún ìjà gbójú ká máa bá kọ́lé wa lọ. jáde bẹ́ẹ̀. lọ́dọ̀ fúnlẹ̀ fún filẹ̀ fún wèrè tó yẹ pé ń pàǹkì ọlọ́run ó fi ayé rẹ̀ fún jésù láàrọ̀ báyìí ó sì gba nǹkan rẹ̀ rọ̀lẹ́. kí la máa ṣe báyìí. já gbọ́nà wájú ká máa bá kọ́lé wa lọ. kábàárìn síwájú díẹ̀ bó wù wá ká pàdé ádámù ẹ̀dẹ̀ ọmọ aráyé àbí ká pàdé tí ó jẹ wá àwọn náà sá ti jẹ nǹkan tí ò tán sí atẹ́lẹ̀. ẹ mà kó ọwọ́ lómi. ọwọ́ lómi bíi ti bò nígbà tẹ̀sí pé bóyá à ń fọṣọ lọ. ẹ tẹ jí ní kùtùkùtù tẹ ẹ tẹtẹ sí. ẹ ń tọ́ bọ mi ni. sẹfẹ jọ ìwà ni. gbàlagbà ni bàbá àdìgbò. kí ni kí lọ́jọ́ orí wọn. kí ni sọmọ ilé èmi ni kí lọ́jọ́ orí. ẹẹ sẹbi tẹ ti ta tẹtẹ kò lè kó lójú. mi bọ mo. èmi kan ọ̀sán ni ẹ bí mi. Ah, èmi ọmọ aago kan. ìwọ ni kó mọ sọ pé ìdòwò ni wárápá ni tí lọ́jọ́ tó dákú mo sọ fún ọ̀pọ̀ fọ́ọ̀mù lẹ́nu. èmi ò sọ pé wárápá ló téèyàn bá dákú tí ò bá pọ̀ fọ́ọ̀mù lẹ́nu ògùn òru ni bó ṣe ògùn òru àìsàn ran ni ó mú yàrá yàyà rẹ̀ ó bó yóò sì mú òun ó bí wọn náà bá bímọ lọ fún kọ́mọ̀dé kọ́mọ̀dé ọmọ sùn. torí bí àtẹ̀pẹ́ ti jọ rẹ̀ so èmi àti ẹ náà wá di ẹgbẹ́ ìyá tí yín ló máa kó ṣe yà mí. ọmọ bàbá mi sọ pé ikú. ikú pa o. olórí burúkú tó gbọ́ bẹ̀ ikú pa o. olórí burúkú tó gbọ́ bẹ̀. tó gbé soup cesar soup soup say it loud soup soup ikú ikú ikú. apá apá kó wà bẹ́ẹ̀. ẹ wọ́n jọ wà bẹ́ẹ̀. ìlọ́wù ògbé ọbẹ̀ ìyàwó mi ah! apá ògbé sọ̀hún. mo sọ yín sáàfù ni ìkánjú ni. ìkánjú ni abọ́lẹ̀gbàdùn. agbépo lájà ò jalè ẹni gbà lọ́wọ́ ẹ̀ ń kọ́. ó ẹ̀ pù ẹ̀ ni. Ah! èmi mo sọ fún pé bàtà kí ni kò tónú tó ọlọ́ọ̀rà ni mo sọ fún pé kò ní bẹ́ẹ̀ lọ. Mm. torí bẹ́ẹ̀ ni ṣe dàbí ẹkún lẹ́ẹ̀kẹrẹ wíyìn wèrè bí ọkọ̀ jẹ. ebi wọn náà ò yá yìí ó yájà jẹ bẹ́ẹ̀ lé òun ní ìrà àbí mọ̀tàn ọrùn tó wà lórí rẹ̀ tó gbé náà ló débẹ̀. oge ni. mẹ́bò torí aró gbóná ni. ńlá ṣubí aró lóṣogbo. èmi èmi. lágbájá ọmọ lágbájá. lágbájá ọmọ lágbájá. tí n bá fi owó ìdánilọ́kọ mẹ́wàá padà. tí n bá fi owó ìdánilọ́kọ mẹ́wàá padà. kí n ṣòfò. ẹ ó ti wà ní ipa kílẹ̀ tó mọ̀ ìkúkú ní gún lọ́bẹ̀ débi pé wọ́n mọ̀ pé mi mọ̀ pa ń pa silently wọ́n tún mọ bá mi ké màmá tún máa jẹun. ọmọ tí ò ní gáàsì kò ní stóòfù kó lọ pọ́ọ̀tì kò ní. tó bá jẹ́ pé àwọn táyé kẹ́yìn tó síwájú rẹ̀ káwọn èyí ń wà wọ́n sàn ṣe eléyìí eléyìí. olóyè ẹ̀rọ alùbọ̀sà sí kínní. ṣé kọ́ mọ́ta sọ́sọ́ ni. ayọ̀ mi ta ni mo sì wá ń bí o ti ń payà mi nífẹ̀ẹ́ rẹ. gbájú òkè tọ́ọ̀tọ́ ti rò bí ẹtú tó díjú o tó sọ̀rọ̀ ó ah. sí èrè ni ẹ dákun tó bá mọ̀ ní kú ní ọ̀pá ni àmọ̀jẹ̀kú rẹ̀ ìwọ tó yà ẹ̀ tó yé rà bú sọ pé àǹkárá tí wọ́n wọ̀ fún wọn dá sí ọlọ́run ọ̀pá méjì àbọ̀ lọ́wọ́ ìbẹ́ bá mọ̀ òde tó fi orí burúkú bàbá rẹ ti ràn sórí tí ló bá bí mi tí wọ́n lọ yọ àlẹ́ kà bàbá rẹ lẹ́sìn máa kó bu ọ. ọjọ́ inú ilé ọwọ́ sanwó ń ta sórí pé ti ní ìtàlá wa wàláì kò sí mítà kankan tó máa rí. ẹ̀sìn táwọn aráàbí yìí ń ṣe ọkàn mi sọ pé kò sẹ́yìn ẹ. ṣé wọ́n mọ̀ pé nǹkan tó ṣe yẹn mo gbọ́dọ̀ dá síríà fún èmi ìdòwò ṣà. ìdòwò ṣà ìdá tẹ ṣe ń ṣe báyìí tẹ ń jẹun bí ẹni. wọ́n mi eléyìí ṣe bí ánímà. amúyẹ gbọ́dọ̀ sí i báyọ̀ ẹ̀ báyọ̀ close báyọ̀ close. mo lọ tọ́kì ni ẹ ti àdìmọ̀wọ̀dé ìdájí alẹ́ àná mo dé. ọ̀rẹ́ ti wá ní mátòdò ní àwọn òwèrè tó ń fún ní ten thousand naira lóṣù. ká ní pé mo wà nígbà tọrọ yẹn ṣe nǹkan tí mi ò bá bá wọn fà. n bá ń kí ẹ mọ́lẹ̀ lórí bed ṣíṣe twenty thousand máa ń ṣe. màmá ṣíṣe five hundred thousand fún ẹ màá lo gbogbo ọ̀ṣọ́ mi màá fẹ́ kú. àwọn tí mò ń fẹ́ ń sin àwọn tó mọ wọ́ọ̀tì mi ni one million la fi ń ṣeré. tí o bá tẹ láhùn sí rẹ tó yẹ kó láhùn sí mi náà ni kí ló ṣẹlẹ̀ kí ló dé. ọkọ̀ skwanda wọ̀ mí. èlò èlò ni mo ti nà tẹ̀tẹ̀ ń pa nìyẹn báyìí. ẹ má bínú sí mi ilé mọ́mọ́ kí n ta tẹ ọ́dà lọ́dọ̀ mi kí n lọ tọ́kì fúnra mi mo rán yàn ni àṣẹ sàrà lọ́ọ́ ra wá fún mi ọlọ́ọ̀lọ́mọ yẹn tán tà fún un yes ontario ni mo ti rà ní london ah sorry my bad ontario ní canada. These jeans, I got it for 100,000 naira. You know I don't do cheap. Everything about me is expensive. Fọ́ àwọn ṣe eléwé ń wí olórí ikọ̀ òkèrè Ṣé nítorí pé ọ̀nà yàrá pàjálẹ̀ ọ̀dún kọ̀tùnlá orí pẹ́lẹ́yà ló ń ṣe? Bó o ṣe wà yìí, ẹni tí ó fi òmùra o, èjì ròyìn ó ní tóun bá ti ti báyìí mọ́ fún mi bọ́ta ni. ẹnu yìí yìí ẹnu yìí ẹ má wọrí. ó rí bíi toothpick tí ọ̀dà mọ́ àwọn onígbóúnjẹ fún ọ tó ń sè ojú gbogbo abẹ́rẹ́ ẹrùn oníkàǹfàlà ó ti lọ mọ́fẹ̀ẹ́tì tí ẹ ti yẹ. torí èmi ò fẹ́ ká pọ́n jù o ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni téèyàn bá fi sùúrù ṣe nǹkan èèyàn ló máa ń tọ́jú. oṣù wàhálà tó wà nílẹ̀ ìrọ̀lẹ́. tí wo bá dẹ̀ fi òpó rọ̀ ń pọ̀ rẹ̀ ni torí he is more responsible than you ó wá bẹ́ẹ̀ lé ní o ò ṣáà expect tó máa wá tí mo fi wá ìtì mo wá yìí. mi mọ̀ bóyá dáńdì ẹ̀ náà bóyá ó ń dẹ́rù bà wọ́n bóyá ó dàbí òkùnkùn lájà. sísí ṣé mo ṣe máa bẹ́ ìyàwó ọ̀dọ́ ẹ̀ lóhùn mi. olùwọ́ sọ ìfẹ́ fẹ́ fún ọ̀nà bàtà lónìí fi karọ wáìfì ni àwọn tí wọ́n ta tí wọ́n ta wọ́n wò kéde ẹni ẹsẹ̀ nkúrò ọmú kọ́ ajẹ́ bí àjọmu gidi lórí sílípáàsì òkè àbọ̀ àwọn ọmọ rẹ̀ ṣe rí. Ah! apìtì mi clear and well shaped take your time. welcome to my live video guys. ẹ tap tap tap Lori, give ewédú ẹyọ kan tí ò tó one dollar. lady yẹn ò fún mi peace of mind Money lè délé sí kó ní pé mò ń rùn bí ẹni tó dàgbẹ́ sí lára. àìmọye designer tó jẹ́ pé owó ẹlòmíì ò ká tọ́wọ́ àwọn ọjà yìí bọ́sẹ̀ one point one million one tẹ́ bá wo ẹlòmíì nínú páálí náà wọ́n fi pákéjì ẹ̀ àmọ́ fàṣásì wọ́n ń tà tẹ́ bá tún wá wàrà páálí tí wọ́n dáadáa ẹ̀rọ ọ̀làbànkẹ́hùn ibẹ̀ the bank. ta fàṣásì ọ̀làbànkẹ́hùn fẹ́lòmíì fàṣásì. ajá kó bò ajá. ajá ò ní wọlé tẹkùn kó bò wẹ́kùn. ẹ̀ẹ̀kùn ò ní wọlé tí òjò yá kí ọ̀rọ̀ wọ́n wọ̀. ẹ̀mí àjàká òkú ẹnikẹ́ni tí yóò bá fẹ́ fèsì ní ṣe kó kó kó kó báyìí ní ewé àjọ kó kó kó ní ayé wọn yóò wá ọrùn yẹn tí èmi àjàká òkò bá sọkò mi wọn tún nísìnyí mọ ọkọ mi dà. ó dorí àwọn ọ̀tá ó dorí àwọn ẹni bí ó dorí àwọn fún ẹ̀jẹ̀ kiri tèmi. má bàyẹ̀ jẹ́. afarakáṣá ọlọ́dẹ nì bẹ́fọ̀n bá jí nínú ọ̀dàn tí òkú lù ọ̀dàn afarakáṣá ọlọ́dẹ àgbọ̀nrín tó jí nínú igbó tí òkú lù igbó afarakáṣá ọlọ́dẹ nì tara nílé ọkọ ọ̀dẹ̀dẹ̀ ni àràdá èèmí àdìmúlà ọba ńlá ti ń gbé ọba mi torítorí. Torí mo jí lónìí mo jí sówó mo jí lónìí mo jí sówó mo jí lónìí mo jí sáìkú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀ ìṣọmọdé ni ìṣàgbàlagbà ni ìṣọkùnrin ni ìṣobìnrin ni lónìí májì tàbí tó ro kúrò ní kó máa ní ìṣólódì ọ̀run dè mí torí kéèyàn bẹ́ẹ̀ ni kò kọ́ mi <laughs> ẹ̀yin bàbá mi o mo fi mo fi yọ̀ yí o. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣe mo dúpẹ́ o. kábíyèsí. àjàká Caroline ọmọọba. ọ̀rọ̀ tí ń bẹ lẹ́yìn ó dàbí ojú egbò ni èèyàn kan ò ní wo ojú egbò fúnra ẹ̀ kó tún máa sunkún èrò dé ní ọ̀rọ̀ àmọ́ èmi ti rò ó dáadáa kó tó di pé mo ṣèpinnu mi. ìjàká ọkọ̀ kábíyèsí ọ̀rọ̀ ṣì wà lẹ́yìn ọ̀rọ̀ mo fẹ́ kó o mọ̀ pé ipò ẹnu ọ̀nà lásán ló yí tó fẹ́ jẹ yòó èèyàn kan èsì ṣọ̀rẹ́ èrò kó jìn kó pẹ́ bóyá nílé àrèlé o. Hmm. kábíyèsí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí ó sún sí ni. de de novo, akọjúmọ̀ bàbá. akọjúmọ̀ akọjúmọ̀. kábíyèsí kábíyèsí ẹgbẹ́ kábíyèsí ẹgbẹ́ ra sọ kábíyèsí. kábíyèsí kábíyèsí kábíyèsí ẹ eh, ẹ eh! kábíyèsí ẹ̀dẹ́kun ẹgbà mí o ẹ̀dẹ́kun ẹgbà mí o. ẹgbà mí o kábíyèsí ò mímọ́ o ẹ̀dẹ́kun ẹgbà mí o. gbogbo ọ̀rọ̀ tí kábíyèsí bọ̀ sọ pátápátá gbogbo ẹ̀ ni mo gbọ́ o gbogbo ọ̀rọ̀ odò ti dé o kò gbọ́dọ̀ ríta mọ́. Àjàká gbogbo wa la mọ̀ yìí pé gbèjògbèjò ò gbé ọkà omi ní í gbè. níwọ̀nba àgbà tí ìtẹ́ ọba tí ò ti tọ́ sí Àjàká kò ní lè dádé ìṣẹ̀ǹbáyé o bá a sì rí tàgéèrè awọ òwu bájàká ò bá fi dádé ìṣẹ̀ǹbáyé a jẹ́ pé ìlú ò ní tùbà kò ní tùṣẹ́ o. báwo la ṣe wá ṣe tí gbẹ̀rùngbẹ̀rùn àjàkà òfin ní gbéègbé. olórí bá a bá fẹ́ kí àjàkà ó dé adé ìṣẹ̀báyé ẹ̀ mú ẹ̀rìn àjò ni o ẹ mú rìnrìn àjò lọ sájà alẹ̀ yóò lọ gbàgbára nínú pósí ayé bákan náà lẹ́wàá wá omidan méje tìbàlẹ̀ ń bẹ lára wọn wọ́n bá rìnrìn àjò lọ sínú igbó eré gbajú láti lọ gbé adé ìṣẹ̀ǹbáyé wá torí gẹ́rẹ́ tó bá àná ti papòdà ládé ìṣẹ̀ǹbáyé ti pòórá. ìyá mi kí wà ní ṣíṣe. fọkàn ara rẹ balẹ̀ gbólóhùn kó àgọ́ pàtó àwọn ṣe. táwọn ṣe. Hmm. ìyá kẹrẹ gbóhùn mi ooo ìyá kéré gbòhùn mi gbogbo ẹlẹ́yẹ mo ti bá múlẹ̀ ìyá kéré gbòhùn mi ẹ̀fà mi má bẹ́ o ìyá mi ẹ̀fà mi mọ́ra ẹ̀fà mi má bẹ́ o gbòó mi mọ́ra bóbìnrin bá ròkà àfàmábẹ́ bábo bá ròkà àfàmábẹ́ o ẹ̀yin ìyá mi o ẹ̀yin àpàkẹ́ àlàkẹ́ alágogo dẹ̀ ẹ̀yin ọlọ́mọ ká ti ń ta pọ́ yòró ẹ̀yin àrọ̀nìmọ̀jà tí ń sàpò yóògùn ejò òrìn kókó ọmọlẹ́yìn yọyọ lọ́rẹ̀ ẹ̀jẹ̀ ohun ẹ̀yin tó lódùmarè kólé ayé lé lọ́wọ́ mo ṣèbáyé o ìbá pẹ́tẹ́ ọwọ́ ìbá pẹ̀tẹ́ ẹsẹ̀ ìbò orí tó kún tí ò ní náà ìbò ọjà tó kún tí ò lérò ìbò oko tó pọ̀ tí ò ní rúgbìn ẹ̀yìn ìyá mi àjẹ́lẹ̀ jẹ́bẹ́ o ìyá mi rádé wò bólógì ní ìyín bá gàjà ojú rẹ̀ àtólé ojú rẹ̀ àtókò ìyá mi o ṣèbẹ́yìn lóní bàtẹ́gbélé já tí ń bọ́ mọ́jà láì fọwọ́ kan mọ́ ìyá mi ẹ ṣàánú mi mo sátọ̀ yìí wá bọ́mọdé bá sátọ̀ gbà ọgbà àgbà ni ẹ dákun ẹ gbà mí. àrínájà. mo ń jẹ́. kí ni pàtó ohun tó o fẹ́ gangan lọ́wọ́ ìmírádéhùn. ìyá mi o torí àjàká ìmọ̀ ìwà àjàká fẹ́ dọba àjàká fẹ́ pàṣẹ àjàkàfẹ́fẹ́ náà mo fẹ́ kẹ́ ẹ tì lẹ́yìn bí ìgbẹ́kẹ́ ti ń fọwọ́ tilé mo fẹ́ kẹ́ ẹ tì lẹ́yìn bí igba àláàmù ti ń fọwọ́ tìbá ògiri mo fẹ́ kẹ́ ẹ dúró tì gbọ́ngbọ́hùn bí ìgbà tí gànà ò fi lélẹ̀ bí ìgbà tó kò mú ẹ ṣàánú àjàká ẹ já kó jọba torí àìlọ́ba ká lójó. ẹ dákun ẹ mi. àrínájà. ìyá mi. débí wọn náà mọ̀ pé ipò yóò tọ́ sájà ká. ìyá mi ọ̀rọ̀ tó ṣojú ìlú ò farasin mọ́ mo mọ̀ pé pò yóò tọ̀ sájà ká àmọ́ mo fẹ́ kẹ́ mi ẹ mọ ọwọ́ ẹ ẹ mọ okùn ẹbọ ní híha ẹ mọ̀ pàdé àwọn ọlọ́jà tó kù ní mẹ̀sí awo wa ló tún fẹ́ àmọ́ mo fẹ́ kẹ́ ẹ rántí àtẹ̀yìnwá ìyá àjàká kì í ṣèyàn yẹpẹrẹ láàrin wa wípé àgbà ẹlẹ́yẹ ni kì í sì fojú pẹlẹyẹ rẹ ojú ẹyẹ làbí màgbẹyẹ apá ẹyẹ bàgẹ ìbàgẹ bàgẹ bàgẹ làbí màgbẹyẹ ṣóńṣó ẹnu ẹyẹ báyìí láàfin màgbẹ́yẹ ìyá mi ògún lálágbẹ̀dẹ àkọ́kọ́ agogo ẹnu àjẹ́ ló kọ́kọ́rọ́ lọ́jọ́ tó gùn tí kọ́lọ́run bọ̀ wá sí kọ́lé ayé wọ́n ní kó gùn mẹ́ràn sí kan bọ̀ wáyé ògún wò ṣùṣù ògún májá wọ́n ní ẹni ajá bá báwádé lajá bárelé adé àfẹjì kókó wòrì èyí tí ó tẹjú máa kápò rẹ̀ gírí ẹ dákun ẹ tẹjú májà kákẹ́ wòrè ẹ olórí ẹ má jẹ́ àgbàgbé àdéhùn tà sí pé gbogbo ẹni tó bá ti sọ̀rọ̀ fún wa nù ẹgbẹ́ ìgbàkigbà táwọn náà bá nílò ìrànlọ́wọ́ láò máa ṣe fún un. bẹ́ẹ̀ ah. ó ti dá tó bá wá rí bẹ́ẹ̀ àṣẹ kù. àṣẹ lẹyẹ àṣẹ òṣòròǹgà ẹ mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ o. bí rọ́bà jẹ́ lọ lógún ọdún lọ́jọ́ kan òtítọ́ á ti wáyé ọjọ́ ìbàdíwọ̀ oòrùn ìbà gúúsù ìbà àríwá olúbíkin tó kọjáwé ìbà ọ̀sán ìbíkin tó kọ́ wa gbò olóró ògùn tó pa méjèèjì papọ̀ o mo ṣèbà lónìí ẹ kí bàmí ò ṣe o àdáṣe ní ìhun mọ ìbà kan ò gbọ́dọ̀ òun mọ ẹjẹ́ ò ṣe ẹ má jẹ́ òun mí o nítorí iṣu bíbẹ báyìí kí ìhun ọ̀bẹ o òkú jíjẹ báyìí kí ìhun àkàlà màgbò. èyí tí mo ṣe lónìí ẹ jẹ́ kó dòdì ọ̀run làpọ́nlẹ̀ gàràgà. àjàká o àjàká o àjàká o kóńpó olókùn òwú kókó àwọn ọ̀sàyọ̀sà ògúgbò ọ̀nà ìgbàlẹ̀ òyàkù gbìrìwọ̀ fẹ́lẹ́gírí olókùn tó bá a nígbà gbogbo omi náà wọn ò kò lókun mo ní tó bá ṣe bí ìṣe mi ni arínájà ẹ wá bá ń ṣe èkó olóṣè ẹ wá bá ń ṣe ewé àṣeṣe ló ní ẹ wá bá ń ṣe ẹ jẹ́ ó dùn ṣe o àjàká o àjàká o àjàká o torí tiẹ̀ là ṣe é ṣe yìí ọba tó o fẹ́ jẹ yìí ọ̀jẹ̀ lájẹgbó ọ̀jẹ̀ lájẹtọ́ ọ̀jẹ̀ lájẹríre ọmọ kékeré báyìí ló fẹ́ fi jọba ìyàgbàlagbà lọ́ọ́ lò ó ọ darúgbó kùjẹkùjẹ ní oyè yìí ó gbò bí olúgbó ti gbò ó gbò bí olúgbògbò ti gbò ó gbò bí àwọn àgbàkan àgbàkan wọn dàgbà títí wọn fọmọ owú sóńdè sọrùn ọmọ owú jẹjẹjẹ títí ó do kínní ọtẹlẹ ìpẹkànnì kése àtẹpẹlẹsẹ tẹnà kórìí bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀ o bẹyìn iwájú bá gẹrẹ rìgì ẹ̀yìn á sì gbà á ìlú ìwáṣẹ̀ ó dọwọ́ rẹ Èdùmàrè kíkú lọ kárùn lọ o àjàká o àṣẹlẹ̀ ìpẹ́. igbó ti jù wó igbó ń jẹ́ ìjù mítìtì mo ti fi gbó fún igbó igbó pa lọ́lọ́ mo fi tòkè fókè òkè mi sẹ́yìn mo fi tọ̀dọ̀ fọ́dọ̀ ọ̀dọ́ mi wọ́rọ́wọ́rọ́ alẹ́ téńté lorúkọ tá a pọ́jọ́ àgọ́àlà ń lorúkọ tá a pọ́jù ayé gbìrìṣẹ́jú pin lorúkọ tá a pọ́dún oṣoolé àjẹ́ ilé ẹlẹ́bọ lóògùn ní máa ń perí àwa níbi àgùàlà kí wọ́n máa bójú ìrọ̀rùn àgùàlà. ọ̀gẹ́rẹ́rẹ́ làgbẹ́ ń wọ́ tọkọ ẹ̀ lẹ́yìn ọ̀gẹ́rẹ́rẹ́. ojú ọmọdé wo ni bíi ká kú bẹ́ẹ̀ láàní kú adéhàfún gbarúmọlẹ̀ ojú kọ̀sì wọ́n kọ́lé tí wọ́n tó wọ́n kẹ̀yìn ẹ̀sùn lódùmarè gbàgbàgbà ojú àgbàlagbà wo ni bí ká lọ sọ́run bẹ́ẹ̀ là lóde ọ̀run lọ adé afúngbárúmọlẹ̀ ojú kò wọn kò lè dun ohun tó wọ́n lódùmarè gbàgbágbà orí ẹni nìkan ní fẹ́ ká gbélé ayé pẹ́pẹ́pẹ́ bí mọ́pẹ́ ti ń pẹ́ adé afún Ọ̀rúnmìlà bàbá kọ́lé tiẹ̀ tán ó yọjú ẹ̀ sílẹ̀dùmarè gbàgbágbà. ọ̀rọ̀ gẹ́rẹ́rẹ́ làgbẹ́ ń wọ́ tọkọ ẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ gẹ́rẹ́rẹ́. adé wẹ́rẹ́wẹ́rẹ́ bíi èjì alẹ́ o adé kùtùkùtù méjì òwúrọ̀ adé wàràwàrà méjì ìyálẹ̀ ta ìtún ló ní ẹtún wa ṣe o ìfà ló ní kẹ́ ẹ fà wá mọ́ra bóbìnrin bá fojú kèélà á fún láṣọ àfi kì í wọjà ìwò sunkún gbadé ọmọ atọ́ o ti gbàlẹ̀dé ti gbàlẹ̀dé ìgbà yìí lé gúngún wà ti gbàlẹ̀dé tó bá wùn á lè kọhùn bí ó gùn o. ọ̀gẹ́rẹ́rẹ́ làgbẹ́ ń wọ́ tọkọ ẹ̀ lẹ́yìn ọ̀gẹ́rẹ́rẹ́. bó bá wù mí máa fọhùn bí òrìṣà àgbàlẹ̀ bó bá sì wù mí máa dún sí o sí o máa jẹ bí àbẹ̀ ní agbọ́n ọmọ òdùtá ìbínú dà. ọ̀gẹ́rẹ́rẹ́ làgbẹ́ ń wọ́ tọkọ ẹ̀ lẹ́yìn ọ̀gẹ́rẹ́rẹ́. ojú korí tì o ojú korí tì àwọ ẹ̀yìn obìnrin àjẹ́ ara ni mo yálẹ̀ jẹ́ èrò ni mo sàn ògẹ́rẹ́gẹ́rẹ́ ní mò wú ọlọ́yẹ níbi tí wọ́n ti ń fa abẹ́rẹ́ gúnyàn níbi tí wọ́n ti ń fòwú aláǹtakùn ń ṣọ níbi tí fọ́nrán òkú kan ti ń gbájànà kúdè. ọ̀gẹ́rẹ́rẹ́ làgbẹ́ wọ́ tọkọ ẹ̀ lẹ́yìn ọ̀gẹ́rẹ́rẹ́. wọ́n porí awo sí pé ikú awo jẹ́ wọ́n porí awo sí pé àrùn awo dáhùn awo ti wólé ọ̀run dànù ó ti tún ti ilé ayé mọ́ aṣọ pupa yín ló fi ránṣẹ́ sí wọn torí aṣọ pupa wọ kì í bókù rẹ́sà. ọ̀gẹ́rẹ́rẹ́ làgbẹ́ wọ́ sọkọ́ ẹ̀ lẹ́yìn ọ̀gẹ́rẹ́rẹ́. àjàká o àjàká o àjàká o bó o bá ń bẹ ní kàwá ṣé mo fẹ́ kó jẹ́ mi tó o bá ń bẹ ní mòdó àwọ̀ṣẹ̀ mo fẹ́ kó rọ̀ wá mo ti bẹ mọ̀ pé àtàn mo ti bẹ mọ̀ pé eléèrè fún ọ mo ti bẹ̀rin mi nílé àdó mo ti bẹ̀rin mi lóde ọ̀wọ̀ mo ti bẹ̀rin kọ́nà owó òjẹ̀kẹ́kùn ọ̀rọ̀ adé egun àjàká o àjàká o àjàká o ìwọ náà. àjàká o. àjàká káàbọ̀ kóòrè oko Òkú wàrà lódò. Òkú ìnìtòrì tó fara kúgbàgò. Wá wò mí. Ìwọ ti gbá pọ́npọ́n lọ́wọ́ kó o ti fúkú lẹ́yìn òòjẹ́. Ikú kan ò ní pa ẹ́. Àrùn kárùn kò lè gbé ọjọ́ yìí mọ́. Bẹ́ẹ̀ ni mi rí. Nítorí pátápátá báyìí ló ní ronú ọ̀pọ̀lọpọ̀ ni orú ọ̀gbẹ̀lẹ̀ múná kì í ṣíjú ẹni tí ó pa àwọn kan tẹ̀ bọ̀ kì í ṣíjú ẹlẹ́dùn márì ọkọ lórí òun ọkọ wọn lómi mú o àjàdún ní kò jà wá ká bíṣọ̀pù wa tẹ̀lé lókè tẹ̀lé tọmọ ní sákìkì tó bá rà bá sán tí kò tìjú á sì mi títì. mi sọ fún ọ o nínú ayé yìí kọ́ ni kése ó kú bí olúgbogbo ti gbó àjàká ó kú bí olúgbogbo ti gbó ó gbé àwọn àgbàgbà àgbàgbà dàgbà títí wọ́n fọ ọmọ ọmọ lóńdè sọ́run ọmọ ọmọ sì jẹjẹjẹ odò kìíní máa jẹ oyè oyè gbé ara rẹ kù tí ó bá gbẹ dundun ẹni kọ́ mọ ológìnì wá dá tiẹ̀ kó wò rọ ọ̀la yíjá o bọ́kọ̀ bá wà padà dé bá yẹ̀ yẹ̀ padà dé àyùrọ̀ àti pọ̀ lọ́wọ́ yẹn wà pẹ́ẹ́lẹ́sẹ̀ tẹ́nu ara pápá là bẹ́ẹ̀ òkè tí ò ní oyè dájá kó bò wájà. ajá ò ní oyè tẹkùn kó bò wẹ́ kùn. ẹ̀ẹ̀kùn ò ní oyè tí òjò yá kí ọ̀rọ̀ wọn wọ̀. Èmi àjàká òkú ẹnikẹ́ni tí yóò you. fẹ́ fèsì ń ṣe kó kó kó kó báyìí ní ewé àgbọn kó kó kó ní ayé wọn yìí ọrùn yẹn tí èmi àjàká òkò bá sọkò mi nù. wọn ti nísìnyí mọ ọkọ mi dà. ọjọ́ orí àwọn ọ̀tá ọjọ́ orí àwọn ẹni ọjọ́ orí àwọn àfọ̀fẹ́ jẹ́ kiri tẹ̀lé torí pé àwọn gbàwọ̀ nígbàwọ̀ bí àwọn ò bá gbàwọ̀ nígbàwọ̀ àwọn àjẹ́ àjẹ́ àjẹ́. Oh my God! wàhálà mi làálàá ó wá jẹ pé orí olórí ni ó mọ kéré iṣẹ́ mi ah síkùn sì lè gbé mi ró báyìí ah tí n bá sì kú báyìí ní ìsìn wọn ò mọ jẹun lọ lẹ́yìn mi ò mọ dáràn ah ikú iná ò sì rọrùn àti kú o àbí kí n fi sí bàrá àdì mi ṣé bí wọn bá fúnra rẹ̀ ń bàrá àdì kó lè tètè kú kí n tiẹ̀ wà rẹ̀ ń tó kú rí àmọ̀mọ̀ dáràn. Ah. ìyàmọ̀ jẹ mí o ìyàmọ̀ jẹ mí o ah! ilé ọ̀rẹ́ ọmọ bí ọ o mo lè dájà ara mi gbé àbí. ah ah ah mami o ah <laughs> ikú o ah! ikú eléyìí ọmọ ọrọrùn mo mọ̀ dáràn ah. Ah, ẹ wò ó òòsà òkè ó wù mí àmọ́ ah, ah, bá lọ kí n lọ fọ́rọ̀ rí gan pé mi àmọ́ bóyá kú gbóná hmm, mò ń bọ̀ o ah já mo dáràn tí wọn àtúntún kú mi kù ní báyìí hmm, ẹ jẹ́ sọ kú mi dọ̀la hmm, ẹ̀yin ará ọ̀run ẹ tilẹ̀kùn. ẹ tilẹ̀kùn ẹ jẹ́ ń sọ kú mi dọ̀la tí n bá kú ní ìsìn gbogbo àwọn tí wọn náà fẹ́ràn mi wò kú ní fẹ́ràn mi náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí sì gbọ́dọ̀ kú. Ah. ìrẹtẹ̀ òfú pẹ̀lẹ́ fá àwọn ń wọwọ́ ọ̀gbẹ̀rí wà tẹ́ ìtàn mi ń tàn ńlẹ̀tàn méjì ń tanra wọn a díá fún Ọ̀rúnmìlà nígbà tí baba lọ rèé tẹfá láàfin wọ́n ní ó kára ńlẹ̀ ẹbọ ni kó mọ̀ sí nígbà tó tẹ̀ tán dúdú ló ṣe wíwẹ̀ ló wẹ̀ ló wẹ̀ lódò ló di funfun. Hmm. Ifá ní. Ni n tí ò sọnù ló níbèrè mi wá kiri ah. wọ́n ní pé oníbèrè mọ tó kàn ó àti pàápàá wọ́n tún wá ní pé àṣírí bílù yìí ó ṣe tùbà tí ètùsẹ ọwọ́ kábíyèsí ló wà kábíyèsí o kábíyèsí o. àṣírí bíi ti bò. àdìfàlà wọ́n ní làárọ̀ mi ni bàtà ké ló tún fẹ́ ah, tọmọlẹ̀ sí gbogbo ohun tó ń wí mọ́sọ̀ aṣọ okùn. ìyálóde ifá kì í purọ́ ọ̀pẹ̀lẹ̀ kì í ṣèké bífá ò bá rí ifá kì í wí. ẹ ọdún adifala ṣáṣírí kan lè wà ń di ọ̀rọ̀ yìí hmm, tó sì yẹ kábíyèsí táṣírí bá wà bẹ kábíyèsí ò ní dákẹ́ o. àbí hmm, oníkùnà pọ̀nká ajẹun ló mọwọ́ rẹ̀ pọ́nlá ẹ jẹ́ kábíyèsí ó ronú sí dáadáa ẹ fún wọn lásìkò díẹ̀ ẹ jẹ́ wọn ronú sí i kábíyèsí o kábíyèsí o. àrínájà ẹbí mo wí fún ọ mo sọ fún ọ wípé ẹni ìyẹ nípò nìkan fi sípò. ìyá mi mo mọ̀ ẹ sọ fún mi ẹlẹ́jà ká ọ̀tọ̀ sórí ipò pé káfẹ́ ni ó tọ́ pò sípò àmọ́ ẹjọ́ èmi náà kọ́ mo ní kí n sọ ìsọ oore ni wọn ò mọ̀ pé yóò bù mí lọ́wọ́ tó yìí ẹ dákun ẹ ṣàánú mi ẹ dákun ẹ má jòjó tì mí ṣé ẹ mọ̀ pé bójú bá ti awo ojú ti tẹ̀yìn náà nù ẹ ẹ ṣàánú mi. sọ̀rí pálá bò ọmọ ní tìjú o kí ló fẹ́ tẹ́gbẹ́ yìí ò tí ì ṣe fún ọ. kò sí. àbá ní tẹ́ká fani níta yá bí ìyọ̀ bá bàjẹ́ kó bàjẹ́. Ah, ẹ dákẹ́ má jẹ́ lò bàjẹ́ ṣé ẹ mọ̀ pé tọmọ babaláwo bá kú ojú ò ti ọmọ babaláwo bọ́mọ oníṣègùn bá ṣe bẹ́ẹ̀ tó rọrùn ojú ò tó oníṣègùn ṣáàlèwé ni ò mọ̀ já ni àbẹ́gbò ni wọn ò mọ̀ wá ẹ dákẹ́ bá ń bẹ̀ yá. tọ́tọ́tọ́tọ́ wọ́n ti wí fún ọ dàrú kí dàrú kọ́mọ dàrú lọ bíi tiwa bẹ̀. ẹ mọ̀ ṣe báyìí kí lẹ rí. kábọ̀ṣẹ́ kí ni. ìyá mi ẹ ẹ wá gbọ́ ọ ẹ gbọ́ ọ tẹ́ ẹ bá lẹ́ẹ̀fẹ́ wa nílà á sì mọ gbà lálá lọ. máa lọ. tí n bá lọ ẹ ṣòjòjò mi. àwọn òwò. ọ̀dà tẹ́ ẹ bá lẹ́ẹ̀ní bá mi sọ̀rọ̀ àjàká yìí wọ́n gboko bòmí lọ wọ́n lọ rè ṣe lórí ọ̀rọ̀ àjàká o. àrínájà. lórí ọ̀rọ̀ àjàká yìí. àrínájà. èmi ò ṣe o. bẹ́ẹ̀ ni mo kàn tiẹ̀ ń wò pé kẹ́ ẹ kí mi lẹ́yìn tẹ́lẹ̀ ni àmọ́ tẹ́ ẹ bá lẹ́ẹ̀ní kí mi lẹ́yìn wọ́n fi yín lẹ̀ o. oògùn ìmàdòrò tó wà nínú yìí ó ṣòro kò lójú kí ni mo fẹ́ ṣe. adéfágà ti défà ó dẹ̀ ti fìdí ẹ̀ múlẹ̀ kí ni ó tá a fẹ́ ṣe. Hmm tí ọ̀gẹ̀dẹ̀ lóru yìí kò tó wọn á yàdá bẹ ọgbọ́n pẹ̀lú sùúrù la fi ń mẹ́rin wòlú. bíi ti bò. ó kàn ní ìrìsì lára ni àmọ́ ó dàbí ọgbọ́n. àfọ̀nìkọ̀rọ̀ ni ìfura àti àìnáfojúdi ló mú àjàká ṣẹ́gun ọ̀tá lé iná ló mú ọ̀ràn yàn ṣẹ́gun ọ̀tá òde ẹ gbọ́ mi bẹ́ẹ̀yàn bá nífura dáadáa kógun tó borí rẹ̀ yóò pẹ́ kò sọgbọ́n bẹ́ẹ̀yàn ó ti wà tí ò ní lọ́tà. bẹ́ẹ̀ ni bàbá mi èmi náà máa ń sọ fún mi gbogbo ìgbà pé kò sẹ́dá tó wà láyé tí ò ní lọ́tà bó tiẹ̀ jẹ́ pé ọmọ alágbára ni láti lẹ̀ ìyẹn hmm. náà wàá sọ pé kó máa ṣe nǹkan tó bá ti wù torí wípé ẹ̀dákẹ́dà tó bá ti léèwọ̀ hmm. irú ẹ̀dá bẹ́ẹ̀ máa ń sọ ayé gbé. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ló sọ gbó àtọ́ ẹ̀ ń bẹ̀ èèwọ̀ ló múlú ọ̀dẹ ṣubú nù gbó gbó adéwálé fọkàn rẹ balẹ̀ mú da ọmọ mọ́tọ́ torí pé láti ìgbà tó ti wà nù yún ní bàbá rẹ èyún àdìmúlà ló ti ní ọmọ tí ń bẹnu yín yìí dọ́wọ́ mi o ó rí i pé ibi tá a bá fẹ́ kí gbégbégbé ni ó padà gbé ibi tí wọ́n bá ní kí tẹ̀tẹ̀ wọ́n tẹ̀ ibẹ̀ náà ni ó tẹ̀ wọ́n kọ̀ọ̀kan rẹ sókè o ilédùá òfun wá ẹ ṣeun bàbá. dùbà náà lọ àìbí ta rẹ o ti ṣe ní tó lè jẹ. olóhùn òjì kankan ibi ẹ̀mú lówó òun. ẹ̀mú ẹ̀mú. bẹ́ẹ̀ ni bàbá. ó sì kú díẹ̀ bàbá sì fẹ́ nǹkan jẹ́ àbí ọ̀ọ́jẹ̀ tán kété àbí tán ejò. Adigun dákun gba olùwà mú mi lọ sóko bàbá mi rẹ. bóyá ọ̀tún la. bóyá ọ̀tún la. ẹ lọ. tí ẹ rẹ kí ni ṣe wà yìí. Adigun dákun ní sùúrù. mo rí i pé ìrìnsí ẹni tó kọjá ń sìn ó jọ tọkùn ẹ. jẹ́rẹ́ lẹ́ni tí ń rìn tó mọ ibi tó ń lọ kí wàá tiẹ̀ ṣe mọ̀lẹ́bí rẹ̀. àdìgún wọn ti mọ sọ bá ọmọ wọn mọ sọ bá ọmọ ah, wo bójú bá rí ẹnu mọ sọ ni. wọn ní bójú bá rí ẹnu máa ń dákẹ́ ni. Ah, wo. Ah. àbòsí ló ń kíkí ń tiẹ̀ ń bẹ̀. ó jẹ́ màá eh, bí mo ṣe ń bá ọ lọ yẹn eh. gbà ọ lálàsókò bá mi rẹ̀. ọ̀túnla. ọ̀túnla. Ah. kábíyèsí ohun tí mo rí ẹ rí o àbúrò ní adéwálé kọ́ ni mo wò pẹ̀lú ọmọ onírèsí wọn ó fẹ́ máa jọ bẹ́ẹ̀ ah, ó fẹ́ jọ bẹ́ẹ̀ kọ́ òun náà ní adéwálé mo wò pẹ̀lú ọmọ onírèsí èmi ló wá sí lọ́dọ̀ onírèsí nírú èmi tá à ń bọ̀ ní àyè òun náà ni ẹ dákun ṣé wọ́n rán ọmọ yìí sí mi ó fẹ́ jọ bẹ́ẹ̀ o eh, eh, eh, bẹ́ẹ̀ sì ni nígbà tá à ń tó ọkà ààtò tèkúté mọ̀ kí ni wọ́n fẹ́ kankan kí ni wọ́n fẹ́. Ah, um, kábíyèsí èmi ò bá ní bóyá kẹ́ ẹ jẹ́ ká mọ́ ọ padà lọ sáàfin torí kò síbi ẹ̀ ó sì paradà tó àbúrò yóò dá yín mọ̀ ẹ̀ sì mọ̀ ọjọ́ abágùn kọ́lá nǹkan mi èmi ò bá ní bóyá kẹ́ ẹ jẹ́ padà wá lọ́jọ́ mi àti ẹja mọ́ra. ẹ kò sí yọnu àgbẹ̀ tó lóun ó di òwú sí oko àkùrọ̀ ni ó ṣetán tó fẹ́ ṣẹ̀sìn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. níwọ̀n tó dá sọ̀rọ̀ rẹ̀. ẹja mọ̀ lọ́wọ́ mi pọ̀ ẹja tuntun mọ́ lọ. ẹ ẹ oyè mi oyè mi fọwọ́ mi fọwọ́ abẹ́sí ẹja mọ̀ lọ. eégún ṣoṣo ti parí kí ọmọ ọládìwìn o. àgbàrá òjò tí bá nìjà tí gbòde bàbẹ̀ ní lọ́wọ́ ẹ̀. ọ̀wọ́n rí onílé ló máa rí àjèjì ó mẹ́sẹ̀ àjèjì kan fòru wọ̀lú wọn ni kó máa wálé ara rẹ̀ yòókù gbogbo lọ ẹ kú kalẹ̀ o ẹ kú kalẹ̀ kalẹ̀ awo. eégún mọ ni èèyàn mọ èyí ti rí tá a wọlé bí awo bóyá kó lóhùn ọ̀fọ̀. onírèsè. mo jẹ́ gbèjègbèjọ́ ń bẹ̀. Ah! ọba àjàká. èmi ọba àjàká ìlú wa. àbíyèsí o àbíyèsí olúwa mi tí ò sí nǹkan. ẹnu ọlọ́fà ni mo ti ń gbọ́ mu ta. kó má bàa sí i kí bàbá mi tó kú. táwọn kọ̀ọ̀kan tó mi létí. ìsáwò lẹ́yìn òṣùpá mẹ́ta tí ń bá jọba ó sọ wípé àwọn ètùtù kan wà tẹ́ ẹ gbọ́dọ̀ ṣe tí ìlú ó fi tùbà tí ó fi tùṣẹ́ bí bá dẹ̀ gbé yẹ̀wò dáadáa ẹ máa rí i pé eku ò bí eku ẹyẹ ò ké bí ẹyẹ bẹ́ẹ̀ ni ọmọ ènìyàn fún òjò ọmọ ènìyàn ni mo ṣe ní kí n tò ní wá pé kí nìkan ètùtù. ọba àjàká. ọkùnrin yẹn ké sí. ká mọ́ fàkókò wa ṣòfò ẹ rí i pé bájá bá jókòó ajá àjọbọ àmájà lè ṣe bí ọ̀bọ láéláé o ọ̀ràn yàn ọba ni àjàká àkọ́kọ́ ọba ni ṣògo fúnra rẹ̀ ọba ni ṣẹ̀wárí àdìmúlà tí ń ṣe bàbá àtọ̀dọ̀ yín ọba ni lẹ́yìn ìgbà táwọn èèyàn ti ré kọjá tí bàbá yín kọjá pẹ̀lú ìlú ìwáṣẹ̀ ìlọ́ba mọ́ kó ń dà fún ọ fún ọ ká dà fún ọ ó ní èsè dákun ṣé o ti gbàgbé bí mo ṣe jẹ́ ni ọgbọ́n nínú ọgbọ́n àjàkájì ló wà sẹ́ nínú ó ní èsè ọmọ ẹrú ni ẹ ò jámọ́ kankan bẹ́ẹ̀ ni ọmọdé ẹ̀ta gbàtọ̀ ó sì bárọ̀bá torí pé àròbá ni bàbá àtàn ẹrú ni ó àwọn ọ̀rọ̀ rẹ ẹrú ní ṣe tó o fi kú ẹrú ni ó sì máa ṣe. ọba àjàká kò sété tẹ́ ẹ lè lò àṣírí tẹ́ ẹ torí rẹ̀ wá ẹ ò lè mọ̀ ẹ ò lè mọ̀. Hmm, ó dáa bọ́ ọkùnrin ni ẹ̀ bó o bá pinnu nínú ọkàn rẹ pé ò ní sọ̀fún ètùtù fún mi tí ìwé ó fi tùbá tí ó fi tùṣẹ gbàǹbà gbẹ̀mí rẹ jáde. ọba àjàká èé rí tó o fẹ́ torí olófin gẹ̀dẹ̀gbẹ̀ domínú ìwọ pàápàá ọ̀ṣọ́ mọ́ mi èmi ni wọ́n fi kú dẹ́rù bà èmi ọmọ níwò ní gbọ́ ọláyé tó bá ń pa wọ́n níjù alọ́run èmi okòrèsé ọmọ wòyíra wòyíra kò má bà ara gbákígbá ọmọ wòyíra wòyíra kò má bà ara ẹrúkẹrú ẹrúkẹrú abilọ lọlẹnu ọmọ tẹmílẹ ní ọba tẹniwa ọlọmọ ọmọ pé ó dábì ìwọ ń fi kú dẹrù bèmí tó o gbẹ ò lè mọ dùgbẹ̀ tó o bá sì mọ dùgbẹ̀ o ò lè mọ dùgbẹ̀ dùgbẹ̀ tá dọ̀rọ̀ lókè torí tó bá kọ́ lẹ́kọ̀ọ́ kàdé tiwa afọ́jú kò bá ara rẹ̀ náà fọ́ wáyé. onírèsí orí kò mojú fa kò mẹ̀yìn fa kò dàbẹ̀ mo fẹ́ jẹ́ kó mú kọ́kọ́ àtakò wọnú àdó kò ní mọ́mọ́ rẹ̀ wẹ̀ ìwọ bá ní ìwé ìbẹ̀rù kú wọ́n ti ta ọ̀pọ̀ tó bí ẹ ká pọ̀ ọyọ̀ fòrí kókó ó gbàgbé ìlú tọ́jú. àlọ́ wá ń jẹ́ àlọ́ wá ń jẹ́ àkẹ́sẹ̀ wá ń jẹ́ èmi tápà ló sọ bẹ́ẹ̀ ti ń bá wọn láyọ̀ ó ní wọ́n bọ̀ láyọ̀ èmi ò ní rèsè ọmọ ọ̀rọ̀ ń kẹ́ ọ̀rọ̀ ń sọ ọ̀rọ̀ tó nọmú nọmú nọmú nọmú nọmú nígbà ògbàlẹ̀ èmi àkàrà àjẹsà sẹ́nu fukọ̀fukọ̀ dóòyàn aṣọ funfun gbẹjọ́ lọ́dọ̀ ní funfun lọ bá funfun ọ̀kẹ́rẹ́ gbẹgbẹ́ ní mímu ti mẹ́wàá àtọ̀ ń bọ̀ sọ̀gbọ́n lẹ́rìí òrìṣà ọkọ̀ lẹ́rìí sọ̀gbọ́n ti mú lẹ́tọ̀ ń bọ̀ èmi ò kò rèsè nǹkan ò ní ṣe mí kò ní sọmọ mi. èmi ni wọ́n ń fi kún yúlá ẹ̀rín mi ń jáde. àwọn ọmọ ìdá nǹkan ò ní ṣe yín. Ah! onírèsé ń yẹ̀yẹ́ mi onírèsé ń dọ̀tí mi onírèsé sorí adédèní yẹpẹrẹ. ṣé ọ̀nà ìbúrú yìí ò ti wá fẹ́ sọ mí déèyàn yẹpẹrẹ ìyàwó. níyẹn onírèsé náà tí a ò bá ṣubú a kì í mẹrù dì iṣẹ́ náà kọ̀ mí nìyí òun ti dòwú awó. gbogbo ọ̀tàfà yìí dóbò rí ṣẹ́gbàá ìyá ọba. ọ̀tá fàyí dóborí o ṣẹ̀gbàgbé àti sùn ni ẹ̀yẹ ṣèkà ẹ̀ ṣe rere. kàkà kí n lá gajú onírè lọ a sì tẹ̀rí ẹ̀ bá. bí wọ́n lọ fógún ọdún o ọjọ́ kan òtítọ́ àbá ẹ̀yẹ ṣèkà ẹ̀ ṣe rere àfẹ̀mí àfẹ̀mí nílé ayé ṣẹ́gbàgbé àti sùn àfẹ̀mí àfẹ̀mí nílé ayé o. ó ti pẹ́ jù kí ló dé tó pẹ́ tó báyìí ṣíkẹ́ ṣíkẹ́ ṣíkẹ́ káṣù tá a máa ṣípẹ́ pàpà káwọn èèyàn tó máa bọ̀. èmi ló dé ó ya ara mi bẹ lọ́nà ọ̀pọ̀ ọ̀sì farafẹ́sẹ́ máa ń ló bọ̀ ọ̀lẹ́ tó ní faraba farabalẹ̀ ìfẹ́ bá òun ó ya. ó dà farabalẹ̀ jẹ́ àtẹ̀ sí ẹ̀gbẹ́ ń bẹ̀ òun ó ya ó ya ọmọ bàràjà tán. èmi ló ṣe ọ. èmi ló ni èmi ló ni tẹ̀là. sórí rẹ ò burú àlàó. sórí rẹ ti burú ọ̀nà lóyún. ọ̀lẹ̀ ń lóko. tẹ̀là sórí kò ti tẹ̀là nígbà tó ti àtọ̀hún rìn wá tó wá bẹ̀rẹ̀ sí ní báyàwó yójú ìyá ṣe rí arúgbó ọjọ́ àrẹ̀pà mọ́tẹ̀pà ọ̀wà àrídéédé ẹgbẹ́ rẹ mọ́ ọwọ́ àlọ́ ọgbẹ́ ìyá ìyá rẹ sọ́ọ̀mọ́ gorí ìyá rẹ bóun ṣe bẹ́ẹ̀ ni ṣe wà sẹ́nu kí ni n ò ti fún sólè yọ̀wọ́ létí wọ̀ báyàwó rẹ̀ wá wò yàtọ̀ fẹ́fẹ́ tá à ń sọ yìí o ìwọ nígbà tèmi àti èèyàn tá a jọ jù sẹ́ríjìyà a jọ dáko a jọ pọnmi a jọ ṣe wàhálà ọwọ́ adórí ipò ọba tá à ń sọ ìtàn ọwọ́ àṣàyàlùkè àbí ọbẹ̀ tìlù tàdámù rẹ ti wáyọ síbí ọwọ́ àti gbórẹ́rẹ́ ìlú yín alábàmẹ́ta ọwọ́ wá sílùú wa láàrin ọwọ́ àlọ́ ọ̀dọ̀ rẹ ọba ọwọ́ à ń kaṣọ sí ọlọ́run ọwọ́ rí bí àlùbọ́sà tẹ̀ léwé lórí àbí èsè bẹ́ẹ̀ ọwọ́ àtún fi ọlá olóòfin jẹyọ ọwọ́ àtún gbà wọn ìyàwó ilé tí ó bọ̀ wá jẹ́ ìyàwó ilé ètò ìpè kò ṣe òkú oṣù mọ́ bó o ṣe ń wò yìí kò lómi láàmú bó o bá wá gorí rẹ̀ sóòní borí burúkú kú ah. tó o bá wá fẹ́ wàhálà oko yín tó o ti wá kọ́ wá padà bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ bí bẹ́ẹ̀ kọ́ ọ jẹ ìyọ́pọ̀ alẹ́. sórí rẹ̀ ò burú àlàó èmi lọ sọ̀rọ̀ sàkàsà sọ sọ sọ sọ ọ̀fẹ́ rìn lọ òfẹ́ dáfà àwọn tó ní ọ ni. Ah, òsòkè ọba àbọ̀nà lu yín jẹ àwọn alálẹ̀ yóò fòró rẹ sórí wọn ọlọ́múlọ́rùn àbí ìwọ náà sì wá arọ́kọ lójú ara. àlàó bọ̀ bá sẹ́nu rẹ̀ ń lù ọ́ o. ta lọ́nà. àlàó ń lù ọ́ o. bọ́ ọba ilé sẹ́nu rẹ̀ ń lù ọ́ o. mo rò kórìí rẹ burú ń lù ọ́. mo rò kórìí mo rò kórìí rẹ burú. mo rò kórìí rẹ burú. mo rò kórìí rẹ burú. ẹnu rẹ ọmọ bá mi tó bá mi mo rò kórìí rẹ burú mo rò kórìí rẹ burú tẹ ọmọ bá mi sọ̀rọ̀ mi. ọ̀wọ́ tá a dì ní gbódogi bá a dì léwé kókò yóò fàyà. Ah, ah. òun ló jẹ́ ìwò pé iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ni àkífín wọn mú ẹni òun ò bá fẹ́ ṣe fún wa lórí ọ̀rọ̀ yìí ni kò jẹ́ ń gbọ́. ìyá ọba ó yẹ kẹ́yìn náà lè mọ̀ wípé ọ̀tọ̀ọ̀tọ̀ látẹ̀rẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ látẹ̀rùkù mo ti ṣàlàyé ọ̀rọ̀ yìí fọ́ba àjàká wípé ẹni tó tọ́ lóyè tó tọ́ lọ́ba la lè ṣẹ̀rọ̀ yìí fún. orí ọ̀rọ̀ yìí ló ṣì wà. pápá tó lóun ó jòròdò ìtọ̀ ló fẹ́ gbọ́ bẹ́ẹ̀ ni ṣé lẹ́mìí ṣì wà lára rẹ lọ́nà láṣìírí kan bì kan nígbà tẹ́mi bá bọ́ lọ́rùn rẹ àti wọ́n àti àṣírí tó lọ́ọ́ nílọ́wọ́ ó di ọ̀run alákejì èmi bẹ́ẹ̀ ni mo rádéwù ọmọ àṣàkẹ́ ìyá àjàká ó ní èmi lè bọ́ lọ́rùn tọ̀dọ̀ mi àmọ́ mo fẹ́ kó rántí o mo sọ fún wọn pé jẹ́ kí ọba àjàká kú ònípò kẹ́ni tó tọ́ sọ́ba kó bọ́ síbẹ̀ torún nìkan la lè ṣe ẹ̀rọ yìí fún ló sì lè màṣírí rẹ̀ kíní kan tí mo fẹ́ sọ fún ọ rẹ̀ pálapàla. Pala kì í ṣe àwọn àjẹgbé o. kẹ́yìn ó fún àyà. kẹnu tọ̀dọ̀ tèmi kẹnu tèmi ó fàyà. èmi ó rèsè tápà tí ń ta kúlúkúlú wọn kì í rúgunu èyí tí ń tápà wọn kì í rúgunu ọ̀tọ̀ lọ́mọ ẹlẹ́gùn gogoro tí ò gbọ́dọ̀ jó lábẹ́ ọdún tó bá jó lábẹ́ ọdún aṣọ rẹ̀ ń fàyà èmi onírẹ̀sẹ̀ ni. pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ọ̀ àtàsínlára máa mọ̀. Ah onírìsì sọ̀rọ̀ sí mi ó fi ọba àjàkáwé igi ó kú bójú ò ṣe ní tì mí o tójú ò ní ti ọba tí kò sì ní ti ìwọ náà. Hmm, onírèsí náà Ah, ẹ dákun kí ni ń fi rẹ̀ ẹ́ pè ní àṣírí kí ni ń bẹ lọ́wọ́ rẹ̀ gan tí ò sí lọ́wọ́ ẹnì kankan. Ah, ẹ kábíyèsí àbí onírèsé ti gbàgbé wípé bọ́pẹ́ bóyá àgò ni ó padà dẹ́dí ẹ̀ ò gbẹ̀yìn. Ah, ó tọ́jú sùn mí o onírèsé gbé táǹtàbùlù wọ̀ aṣòro wọ̀ bí ẹ̀wọ̀ àṣejù àfi dandan kó tẹ́. látẹ̀ náà ni yọ̀tẹ̀ ọ̀sán ni ń pọ́n talẹ̀ lójú bílẹ̀ bá ṣú yóò dò lóúnjẹ ẹ wo ìyọba èmi àti kábíyèsí àáfinúkunú lórí ọ̀rọ̀ bí ọba ṣe jẹ́ ẹ mọ̀ bàbá kọ̀ǹda olú kábíyèsí. paramọ́lì èmi kọ̀rọ̀ ìwọ̀sí tọkọ̀ onírèsè yẹ̀yẹ́ mi èmi ò díndín ọba ọba ìlú Ìwáṣẹ̀ àwòdì dúdú tó ṣe tán wọ́n jẹ́ fún àkàrà máa gbò jẹ́ kó mọ̀ pé ìjà ń bọ̀. bẹ́ẹ̀ ni mo fi yí onírè sí wípé èmi ni omi tútù tí ń jó ní wàìwàì. kábíyèsí. àjàká òkú tí ò déédéé sọ òwúrẹ́ tí ń bá sọ̀kò sí wọn ò tún nísìnyí. bẹ́ẹ̀ kábíyèsí kábíyèsí kábíyèsí o ọkọ ìyá mi o kábíyèsí kò lè àjànàkú ṣetán tí ó dá ẹsẹ̀ ń rè sínú kábíyèsí ṣẹ́gbọ́n àmọ́ kábíyèsí ìyọba mo fẹ́ pe àkíyèsí wa sí nǹkan kan ni hmm, ṣé ẹ fura yí pé lemọ́lemọ́ ọmọ onírèsé àti adéalé ń pọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta mò ń rí wọn papọ̀ ń lọ bí ìgbà méjì sígbà mẹ́ta hmm, tí rírí tí mo sì ń rí wọn èyí ṣe kárí ká gbójú kú ò kárí kápá rí rí rí ni hmm. hmm. mo wá wò pé kọ́mọ̀ jẹ́ wípé onírèsí ti ṣàṣírí ọ̀rọ̀ fọmọ rẹ̀ ẹ gbọ́ lọ́mọ bá gbàṣírí ọ̀rọ̀ ó yẹ sọ fún déwálé pé déwálé gangan ọlọ́tọ̀ lórí ìtẹ́. kò burú adékànbí òjò yìí ó ń bèrè lásán ni. ìbéèrè adékànbí mm. bẹ́ẹ̀ ni ọ̀la mi. mo wá ṣe ìwádìí yẹn tó wá lọ ohun tó bá mọ̀ yóò kún un gbọ́ wọ́n sì wá fi tó iye tí mo bá ṣe jẹ́. kábíyèsí kábíyèsí kábíyèsí kábíyèsí páṣá òfura páṣá jáná àjà òfura àjà jìn. onílé tí ò bá fura ó lè ní kóru wọn lọ. bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi wọ́n ṣàkíyèsí pé kò sígbàkúùgbà tí n bá ti bára mi láyìíká kábíyèsí àbí ìyá ọba àmì ara òun yéé sọ mí hmm. àmọ́ wọn ò wá mọ ohun tó dé tàmì ara fi ń sọ mí wọn ò lè sọ pé nǹkan báyìí ni àbí nǹkan báyìí mo ní bùn wọn gbọ́. ikú tó bá yẹ kó pa ni tó bá fẹ́ ṣe fìlà ẹ̀ ni àmì ara burúkú ni àmọ́ àti lè sọ pé yọba àti àjàkà àti lè sọ pé fẹ́ ṣe ń bì hmm. àbí wọ́n ń gbèrò obì kan sí ọ hmm. àmọ́ àtúbọ̀ lọ sọ pé wọn ò lérò obì náà torí gẹ́gẹ́ bí ọmọ tí wọn náà jẹ́ táàmì ara ti ń sọ àmọ́ fọkànbalẹ̀ ó dá mi lójú pé tàbá dọ̀dọ̀ bàbá mi onírèsì yóò wá kàn ṣe sí. lọ ah, dà fún ọ̀rẹ́ mi kò ṣeun eh, wọn ní tíṣẹ́ ò bá pẹ́ ní ẹnìkan ìpẹ́sẹ̀ já lọ bá bàbá. onírèsì ah, ò ń ṣẹni tá à ń kó gìrì lọ bá o pàápàá jùlọ má gbàgbé pé torí àkànkẹ́ la fi wà lódò o ó dẹ̀ dá mi lójú pé àkọ́kẹ́ ò lè pẹ́ dé o má wàá jẹ́ àtàsẹ́ ara wa o. ó dáa náà sáàrí kó o tètè fi tó bàbá létí kí wọ́n lè dájọ́ sí i fún ọ. kò burú. ọ̀dà ń gbà náà <laughs> yà á tẹsẹ̀ dúró dédé. ọmọ àkọlù pé pàpàrọ̀ ìdá. a ìbéèrè ni hmm. ó ń ṣe tẹ̀rẹ̀ tẹ̀rẹ̀ tẹ̀rẹ̀ hmm. ó ń bẹ́ sórí sórí. bàbá hmm? ẹ kú kalẹ̀ bàbá. Ah! ọmọ dáadáa yóò dáa fún yín. àṣẹ. ẹ ní sàṣetì. àṣẹ. ọkọ àìdúndínlẹ́dùn ọ̀fun yín. àṣẹ. ẹ ní parẹ́máyélá. àṣẹ. ẹ ayé ń kọ́. ẹ bá ń kí ayé o. bàbá hmm? àmọ́ ẹsẹ̀ mi o. bíi tìbú. àjọgbórí ilé àjọjẹ agbórí ilé àjọmu ẹ wá agbórí ilé dàmí. àlàó láì ṣe dẹ́mọ̀ṣọ́. sẹ́yìn ọ̀dà mi. bíi tìbú. èmi àtàjàká lájọ ń rìn lájọ ń jẹ lájọ mú nù mí gbogbo ọ̀nà mọ̀gbà tó fi dọ́ba. dúró náà kábíyèsí lọmọ ń sọ òun. ń bọ̀ wá jọba tán wọ́n wá lóun ọmọ mi ẹ mọ̀ ń rẹ́rìn àbí sẹ́yìn tó rẹ̀ kéèyàn mọ́ dàgbé à kábíyèsí ká tiẹ̀ ló òun kéré ọpọlọ rẹ̀ lọ ọpọlọ tẹ̀yìn tó wá jágbàlagbà kí ló tẹ̀ ìfẹ́ pé tọ̀ pẹ́pẹ́ sẹ́ o bó ṣe rí rè. wọ́n mọ̀ sọ̀rọ̀ báwọn aláwo bí mo sọ̀rọ̀ báwọn ọba àdúgbò sọ̀rọ̀ rẹ̀ báwọn. wọ́n hm? wá kan tó ń wò yìí oyè tá a jẹ láàfin kẹrin ọmọjẹlé ni a afúyẹ ju ẹgbọ̀n òwú báyìí lọ. ṣé láàfin. àkókò òjòyè ó sùn sí ẹnu mi ò kálù. láàfin fẹ́ náà. bẹ́ẹ̀ ni ọkọ̀ fi wá ṣe dígẹrẹ lásán ni. inú mi dùn kúrò tẹ̀ bọ́lẹ̀ kẹ́yìn kẹ́ bọ́ sí di ìyàwó tí ìyàwó yín ọmọ lù. aláwo gbogbo ẹ̀ dígẹrẹ wu ni kó gbàgbọ́ kò sóyè lára yín. aláwo ọ̀tún ló lọ́n bá sọ̀rọ̀ báyìí. kí n bọ́lẹ̀ kẹ́ ọ̀rùn mi sí di ìyàwó jọ kí ló fi jọra wọn olóyè ọjọ́ ọjọ́ bèbè ìdí ni ẹ máa lo ẹ máa wojú mọ́. ẹ kú ìjókòó bàbá. ẹ kú jíjẹ. ṣé òun màdùfẹ́ ni ọbẹ̀ ẹ̀gbọ́n mi nu. ẹ káàbọ̀. àbí tẹ̀lé akọ yìí. ní kí ni. tẹ̀lé akọ lórúkọ rẹ̀ aládùúfẹ́ ló ń jẹ́. ó yé mi àti ẹ̀. bí ojú ti ń dùn. tójú rẹ̀ pọ́n bí apọ́njọ lóṣù yìí. sẹ́ẹ̀rí bó ṣe wà yìí. Ah! Ah! sẹ́ni bẹ́ẹ̀ ṣe ń wọ̀ wọ́n yìí mhm. tọ́ba rí kínní ọkùnrin inú ọbẹ̀ wọ́n bọ̀ sókòtò ibi kò síbi tí mo ti lè mú eh, ẹ jẹ́ ìsàlàyé fún yín sẹ́ni bẹ́ẹ̀ ṣe ń wọ̀ yìí sẹ́ẹ̀mọ́ mhm. tẹ̀là gbákejì ọba. ṣé ń wà lẹ́gbẹ̀ẹ́ ọba lẹ́gbẹ̀ẹ́ kábíyèsí. wọn ò ròyìn fẹ́mi o mhm. ó lẹ̀ bí ọ̀lẹ̀ ni. ó ṣe kí ni. ó lẹ̀ lábẹ́ igi ó lẹ̀ bí ọ̀lẹ̀. ẹ jẹ́ sọgbọ́n tí mo rí o kẹ́lẹ̀ pé mo lẹ́rìí nígbà sẹ́ni gbogbo pèpè fùrọ̀ tó tó fùrọ̀ gbogbo ohun tó jẹ́ bòròkòtò tó gbé kinní tí máa gbé kinní dẹnu báyìí pa ó ṣe ṣe ní ọwọ́ arúgbó ọ̀dọ̀ báyìí sẹ́ni bó ṣe wá rú jáde ìtì rí ẹ̀yìn bá o ń bọ̀ bọ́ra alẹ̀ mú ni èèyàn máa kọlà sẹ́ẹ̀kẹ́ bíi tiyín ni gbogbo alófikọ́ gbẹ̀rẹ̀ bí ara rẹ̀ wá sán kẹ́kẹ́kẹ́kẹ́ bí ọ̀sán lù ẹni tí a bá ti wá gbà mú báyìí yóò máa gbọ́ tòrò lóbó tòrò lóbó tó bí nìyú kẹrẹ o. kí wọ́n sá kẹ́kẹ́ mo múre gbó fa. Ah, tí ti ta ẹgbẹ́ òun tẹ̀ fi lẹ́hàn létí náà nu àti kẹ́ náà wújọ́ kẹ́ máa ṣe bòtòbòtòbòtò fòrà nù òun lè fi tọ́ wọn bọ̀rọ̀ tẹ̀ tẹ̀ fi ní ìrànwọ́ kan lára ẹ bó ti rí yẹn ẹgbọ́n mi. Ah. ewu tí àlàó sọ yìí ṣé bẹ́ẹ̀ ló ṣe rí àbí bẹ́ẹ̀ kan kúrọ́. irọ́ ni mi yóò pọ̀ wọ́n fẹ́ mi ìgbà fún ní fi ń parọ́ mọ́ mi lójú yín. irọ́ ló ń pamọ́. irọ́ ní pamọ́ mi o irọ́ ní pamọ́ mi. ẹ ò mú kẹ́kọ̀ọ́ fọ̀rọ̀ balẹ̀ o mhm. èmi parọ́ mọ́. irọ́ ló pa. sọ pé kí ẹ̀gbọ́n rí o sin ọ́ tàbí kọ́ máa rí ọ̀fọ̀rọ̀ jàbí kí ló pa irọ́ ló pa ẹgbẹ́ mi pa. àlàó lẹ́yìn pọ̀ ìdí òsàlà wà yìí. kábíyèsí ọmọkọ ẹbí yín ni wọ́n yọ yín lóye ni o ẹ kú lóun bí oyè òun náà oyè tó ẹ sunkún gbà náà ni ẹ lè fẹ́ bójú yín jẹ ni. láì sòwò ń sunkún gboyè. ẹ sunkún gbà. ìdílé wa la ti ń jẹ. àmì tó jẹ́ ń lè yí ṣe pé ó gbèpè kú ni. Ah, olórí ibú ni ọ làkọ̀bí ìyá rẹ èmi yóò pọ. sí ẹlẹ́yìn ìwèrè tọ́yọ́ ẹni ọkùnrin báyìí pààrọ̀ ẹni ìwèrè pàdánù ni. àlàó ah! àlàó. ẹ sì mọ̀ pé pé yìí mi ṣe dí àtìlẹ́nu. àdùfẹ́ kẹ̀kẹ́ gbajúmọ̀ ni ọ báyìí wọ́n ti ọ̀ka kiri. mi ti bá nǹkan ń parọ́ ni. bẹ́ẹ̀ sí ìwọ̀n ọ̀pẹ ní ẹ̀kọ́ sẹ́ńtì ò lè mú ọ̀gbìn. ní kíni. irọ́ ni o. sẹ́nu ọ̀pẹ pátá pátá ẹ̀lẹ́ lẹ́ni. mo gbé o. ẹ wo kun rẹ ṣe rí. kí ni ẹwọ kí ni ọkùnrin ló kúnnú rẹ. mo gbé o. ẹ wo mi tó burú sí. ẹ bá wo mi àbọ̀dé yẹ o. Hmm? tó bá pèsè kan báyìí kí ni ọkùnrin kan jàbọ̀. pẹpẹ ní pẹpẹ. ayé ti ń ṣe yín ah! ayé ti ń ṣe yín ẹ sì lẹ́ni bá yín lóògùn sí. ayé ìṣe yín ẹ̀kọ́ mọ ní o. ọ ọba tó alẹ́ mi ò kó ojújọba ọba tó alẹ́ mi ò kó ojújọba. àjàkẹ́ tó agbóyà ájò ọkùnrin ogún òjò balẹ̀ tá ṣàràṣàrà mo súnmọ́ bá níwọ̀n ẹgbẹ̀jẹ́ mo dìnà tó bá níwọ̀n ẹgbẹ̀fà ṣẹ́fẹ́ ní lọ́ba fi lọ́ba ń pa. àjàkẹ́ ò ìgbà tó ọ̀rẹ́ yóò bàjẹ́ mọ́ ló kò kiri mọ́ra. oníwàásà ti ní sọ sọ. lórí o kábíyèsí. ojú tèmi wò yìí mi ò pé mo bá pàdé rí o ṣé ọmọ inú ìlú ìyẹn ni. bẹ́ẹ̀ ni kábíyèsí ọmọ ìlú ìní kódà ọmọ ni mí. ọmọ bẹ́ẹ̀ ni. ẹ ẹ ó dà bọ̀. kábíyèsí o. Eh, dákun ṣé àtìrẹ́ mi sọ fún ẹ pé o rẹwà. ẹ ṣeun ẹ ṣeun o kábíyèsí. sọ fún kábíyèsí pé ó ṣeun lẹ́ẹ̀kan sí. ẹ ṣeun o kábíyèsí. o ò tún wá rẹwà nìkan o tún wá mú bíi jígí tí ná bà wọn kankan. <laughs> ah kábíyèsí ẹsẹ ẹ tún fọlákọlà mi <laughs> ẹ ṣeun gan hmm, kábíyèsí. tẹ ìyọ̀ǹda rẹ a tún máa pàdé. ẹ ṣeun elédùà ó tún mọ sọ yín o ẹ o. kábíyèsí o ẹ dúró akíkọ̀ọ́ kábíyèsí àbúrò tí mo rí èmi náà rí òrí pọ̀ mọ́ yín rẹwà pọ̀ ó rẹwà púpọ̀ ó dùn wò ó tún dùn wò tó. olúwa mi ò. ọkọ̀ dúdú ọkọ̀ pupa ọkọ̀ bọ̀rọ̀ kìíní bàbá àtọ̀dá. kábíyèsí o. kábíyèsí o. ìlú wàásù oníbàjẹ́ lórí rẹ tọ́mọtọ́mọ. ojú tó rọ̀kìn ti rọ́bẹ ẹyẹ ojú tó rókun ti rọ́bọ omi ojú tó bá gán ní gẹ̀lẹ́dẹ́ ti rópin ìran sọ wá rí ojú tó báyìí lè wo ìwọ oyin adé ó ti rárẹwà obìnrin torí ẹwà rẹ ò sí fojú fò dá ìwọ ló lọkàn mi ìwọ ló lẹ̀mí mi. adéwálé hmm? <laughs> ẹnu rẹ dùn ah! ẹnu dùn rò fọ. Ah, ah. ẹnu mi dùn bíi dìbò o tọrọ mo mọ ń sọ fún ọ ọdà náà gbọ́ mi afẹ́fẹ́ kan ò ní fẹ́ kó dominú àgbọn nù ìjì kan ò wá ní jàjàjàjàjà kífẹ́ rẹ̀ ó wọ̀kùn lọ́kàn mi. <laughs> olólùfẹ́ mi hmm? ìwọ lẹ́ni kejì mi hmm. ayọ̀ mi sì ni ọ́ bí mo ròkun báyìí tí mo rọ̀ sà ọ̀dọ̀ rẹ ní wàá fèbúté ayọ̀ sí. <laughs> inú mi sì ń dùn. <laughs> àmọ́ sí ò ti yẹ kó o mú mi lọ ààfin ni ó ti yẹ kó o lọ fi mí hàn án gbogbo mọ ṣe eré abẹ́gi kò tẹ́ mi lọ́rùn tó àmọ́ gbà tí mò ń bọ̀ mo pàdé kábíyèsí. Ah, ah, lóòótọ́. bẹ́ẹ̀ ni. o wá wí fún wọn pé ìwọ ìwọ nífẹ̀ẹ́ mi. ṣé ìwọ fi mí hàn ni èmi ah. kí wọn o kódà ẹ̀rù wọn bà mí wọ́n sì kí mi dáadáa àmọ́ wò mí ìlè ní sùúrù kémi náà tọ́lé ọlá wò. àyà ọlá ni ọ láìpẹ́ láì jìnnà ó sì tọ́lé ọ láwo. àṣẹ Èdùmàrè. ẹ jẹ́ wàá mú dá ọ lójú wípé láìpẹ́ láì jìnnà wọ́n mú ọ dáàfin. sódò lójú. tádà. ọ̀sẹ̀ olólùfẹ́ mi àtúmọ̀ ríra. oyin adé mi. bí a tètè máa lọ. ìyá mi ọkọ mi bí mo ṣe ní kí n lọ pàdé Adéwálé lónìí ni mo bá ṣalábàápàdé kábíyèsí ni mo kí wọn ni mo gẹ̀ wọn náà rẹ́rìn sí mi músẹ́ náà ni mo rẹwà lóbìn pé mo dùn ún rí ah, péyìn mi gúnrégé <laughs> àmọ́ wọn wàá mọ̀ pé àfẹ́sọ́nà àbúrò wọn adéwálé mò ń ṣe. bẹ́ẹ̀ ni ó wá dàbí wípé kábíyèsí fẹ́ kọnu ìfẹ́ sí mi. dákun kí n gbọ́n tó wí o bóyá kó o tún sọ. mo ló dàbí wípé kábíyèsí fẹ́ kọnu ìfẹ́ sí mi àmọ́ wọn mọ̀ pé ìyàwó àfẹ́sọ́nà adéwálé àbúrò wọn ni mí. Ah, ah, wọ́n ṣe àgọ̀ báyìí ó ponú ní o? inú rẹ ṣe ibu tó ọ̀rọ̀ òrùn sa ọ tí n bá yàká gba ojú rẹ ìka mi ó hàn létí rẹ títí ayérayé ni dákun ṣé ọkọjá àbáwí ni ọkọjá àbáwí ṣé mo ti fi ẹ fọkọ rí àbí déwálé ti mú ọ lọ bá kábíyèsí pé ayẹ tí ọ̀fẹ́ lélẹ́yìí. kò tí ì ṣe bẹ́ẹ̀. ẹ kí wàá ní í ọ o tí kábíyèsí fẹ́ fi kọnu òfẹ́ sí ọtọ ọlọ́ọ̀nà ẹ gbọ́ ṣé ìwọ ò mọ̀ yìí pé tí kábíyèsí bá ti kọnu òfẹ́ sí ọ abùsíbùsí nù àti bọ́nú lánà bọ́ọ̀ ti rẹwà yìí ẹwà rẹ yóò mọ wá jáde sí i ah, dákòókò mi o tí kábíyèsí bá ti kọnu ìfẹ́ sí o kọ́ ọ jẹ́ wọn níhò sọ gbọ́. yín ṣe wá sí Tadéwálé. ọ̀hún bí mi nù o jẹ́ kó rírì ó pé o sọmọ bíi ti mọ́ nà ọ́ ìdàgbàjẹ́ ti ń gbà lójú lọ o kí ni sí ọ gan ìyá mi. Hmm? gbogbo ìtẹ́ ń sọ yìí kábíyèsí ọ̀hún ò tí kọnu ìfẹ́ sí mi ẹ ti sọ pé kí n ṣe báyìí kí n mú báyìí. dákun ọkọ mi wọn kọyìn sí mi o ojúlọrọ wà o ṣé wo mọ̀ ẹ́ pé ọba máa ń ba lórí ohun gbogbo ni àṣẹ lọba máa ń pọba kì í dábàá. ẹ kúkú jẹ́ kó ba òun kó bá mi sọ̀rọ̀ fúnra ara wọn náà tó bá sì ti bá mi sọ̀rọ̀ ọ̀fẹ́ ń mọ̀ bóyá ń ṣe ni àbí ń ṣe tí yín gan-an ṣe ń sọ gan kò jẹ́ èèyàn méje yín ó ṣe ìyá mi. ọ̀dà mo bá kọ́ kábíyèsí lọ́wọ́n fi ọ̀ sọ́tán. ìyá mi mo ti gbọ́ mo ti gbà bó bá rí bákan náà. oyin adé sẹ́mi lọ dìde kúrò níwájú rẹ̀ gbóyún lọ́kàn gbọ́mọ bọ̀ ilé làgà jókòó dèdè níhàyìn lọ́ padà bọ̀ wá bá mi aláìnúrònú ọmọ ti jáwọ́n ìwọ̀n. ẹ rọra oyin adé bó o ní dáadáa kò mọ̀ pé mo dá ọ dúró àmọ́ ìfẹ́ tí mo ní síyẹ̀ oníkókò tí ń ṣe ìyá rẹ̀ ó ní òní kí n rí kí n mọ́ lè sọ. Ah, ẹ̀yẹ dákun ṣé mo sẹ̀yìn ni torí wọ́n ní sàn láàrin ajé ní mú ní pẹkọrọ tó bá jẹ́ pẹ́sẹ̀ kan mo sẹ̀yìn kí n lè bẹ̀bẹ̀. òyìn adé ẹ̀ṣẹ̀ bíi bó o ò ṣe mo mọ̀ lálàá kan ni. àlá. nínú àlá òun mo rẹ́nìkan tí ń gbin ọsàn tí sì ń bu omi rin ojoojúmọ́ ló sì mọ́ ń roko díẹ̀ àmọ́ ńgbà tó sàn pọ́n tó dojú mú mu ìwọ ni mo bá nídìí ọsàn ọsàn tó o mọ̀gbà tí ó wù débi tó máa mọ̀gbà tó pọ́n ìwọ ló ń ká ọsàn. ẹ mọ̀ pẹ́yìn lélẹ́dùà fún ní ẹ̀bùn àlá. Ah, ẹ wò ẹ tó dákun náà ni ṣé ẹ mọ̀ pé mi ò lẹ́bùn àlá débi pé mi ò mọ̀ bó ṣe ń rọ àlá ẹ tún fún mi kó yé mi ẹ sọ ní pàtó ẹ sọ kúkú ná kí n mọ nǹkan tẹ́ ń sọ̀rọ̀ lé lórí gan. gẹ́gẹ́ bí òye tèmi bá láwọn bó ṣe yé mi sí òun ní pé ó fẹ́ jọ pé òun fẹ́ náwó gan ohun tí kì í ṣe tiẹ̀ ó sì lè léwu. Ah. ṣé pé yóò léwu fún yín àbí fún ta ni bẹ́ẹ̀ ni ìwọ mo lálàá sí oyin adé ìwọ náà ni. ẹ̀rín yín sì pa mí nígbà tẹ́ ẹ wò sùsù tẹ́ ẹ lálàá sí mi tẹ́ ẹ wá ní pẹ́pẹ́sẹ́ o oyin adé o mo rí tíbi tọ́wọ́ rẹ ò tó o ìwọ ń fi gọ̀gọ̀ fá o yóò léwu fún wọ o àbí ẹ̀yin àtìran yín ni ó léwu fún. bẹ́ẹ̀ ni torí ilẹ̀ joyè aláìníṣẹ́jì òkú tí ń fẹsẹ̀ rìn gbòòrò lálùpọ̀n kí apọ̀dà afọ́fúngbé mu ti ń kayanrin ilẹ̀ èyí oko tẹ́ ẹ lọ ẹ̀rí nǹkan kan mú bọ̀ ọ̀pọ̀ ọgbà ìsọ̀ ń dẹ́ kí ẹ̀ ní láárí a ah, ẹ wà láàárọ̀ ọ̀rọ̀ ẹ wà lọ́sàn-án ẹ̀sán ẹ tún bẹ lálẹ́ ẹ tún ṣe rándanrandan kí alẹ́ yín wá rọ ẹ̀rí nǹkan fi kọ́. èmi lẹ wá wò sùsùn lẹ wá sọ pé n tọwọ́ tèmi ò tó kó mọ̀ bá a léwu fún mi. ẹ wá kó pákó ẹnu bí ẹni fẹ́ fònà ẹ wojú mi dáadáa o èmi èsàn tẹ́ ẹ mọ́ ń tán o bẹ́ẹ̀ bá lọ́bẹ̀ ńlé tẹ̀ ń wówó tẹ̀ ìrẹran ẹ rèé dẹ́sà àbí ẹ wọnú oko lọ kẹ lọ jí nǹkan bẹ́ẹ̀ kúkú yẹ ṣẹ̀ṣẹ̀ máa jí nǹkan àìmọye ìgbà náà ti pariwo lé lórí àmọ̀ yín dáadáa ẹ wojú mi dáadáa ọjọ́ ẹ bá dá dúró lọ́nà tẹ́lẹ̀ ẹ lálàá sí mi ẹ gbiná lọ́jọ́ náà ni ẹ lálàá kan yọ yín kúrò nínú àjàgà tẹ́ ẹ wà inú ẹ̀wọ̀n inú ìdè tán fi yín ṣe èmi lẹ́lẹ́ ẹ lálàá sí pé nǹkan bẹ́ẹ̀ bá yà lọ́nà fún mi bá sàn yín lẹ́nu ó dijọba kí àkọ́bí yín kú ewu ọmọ ẹ tó gbọ́ràn. oyin adé. ẹyin pẹ̀lẹ́ oyin koro. lémi oyin adé. ìyá mi gàlígàlí oyin adé ti wá ń pọ̀ jù àfi bí ẹni tó jẹ nǹkan tẹ́lẹ̀ kù kó má wá di pé òun ló fi ọwọ́ ara rẹ̀ fàjọgọ̀dì sínú ayé rẹ̀ ṣe mi bí kí n gbà nígbà tí. n tí mo fẹ́ wí òun ni mo ti wí hùn bóun kò gbọ́ bóun kò mọ̀ gbọ́. bàbá bàbá ibo ni ọkọ ọba àṣẹ ni wọn ní àná ọlọ́ọ̀kọ́ ìrà balẹ̀ ìrà balẹ̀. gbọ́dọ̀ jẹ gúdúgúdú lójú bàtà bí bẹ́ẹ̀ kọ́ àwa sọ̀rọ̀. káwọ sọ̀rọ̀ ń gan-an òun la bá wa. sọ̀rọ̀ sọ̀rọ̀ ìdúkù yẹn. tàyé nú sọmọ ọjọ́ mẹ́jọ gbọ́dọ̀ ya wèrè ni. ẹni bá rúure ni ó sọ rẹ ẹ rúure ẹ sì ní sọ rẹ. ọlọ ya aṣọ aṣọ títí pọ ní mọdẹkẹ ọwọ́ amúra bíi ẹni yóò jáde òkú ọwọ́ amádìí àgbọn òfin ra bàtà ń dán. ó tún lọ yọkọ bíláàkì ọwọ́ sọ bíláàkì combination tí ò àbí mo tó yẹ pé níbi táyé rẹ bàjẹ́ dé òkú òrùlé fáyé rẹ tán kó wọn tún kú. ta ni ẹni tí ó ń gbé inú òkùnkùn tó ń tafà sínú ìmọ́lẹ̀ ṣàgó ni o. olùwàtí Kuti sise quadri. túndé sọ́bayọ̀ sura yorente kabiru adeyinka arinaja àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá láìta àpàkọ́lé ẹni ọmọ kòso subtitled in english ó ti jáde wà lórí youtube báyìí àwòtúnwò ní ẹgbà bẹ́ẹ̀. mo ti sọ mo sì ti yanjú ẹ mo ti sọ̀rọ̀ tí wọ́n sọ tán o kẹ́nìkan fún aládùúrà parí ẹja mọ́ lọ. mo ò bóyá ẹ máa bẹ̀rẹ̀ pé ṣẹ́nikẹ́ni ò ní bẹ̀rẹ̀. Ah, lémi tí mo mọ̀. <laughs> lẹ́yìn tí mo mọ̀ kò sí bó tilẹ̀ wù kó rí wèrè ó rù yọ èéfín nìwà. ẹ má bínú. gbẹ́sọ̀n gbẹ́sọ̀n ọkọ̀ dìdìrín. bọ̀dá dénde. dákẹ́ o ìjọ tó ìjọ tó wọ́n bí o fẹ́ sọ fún ọ ní o inú òde ló wà o bọ́n ọba fẹ́ bọ́dún òde jẹ́ kán gẹrun orí rẹ o tátẹ́gùn bá fẹ́ sí ọ lórí o kọ̀ọ̀kan bọ́ nínú half a day nínú hundred.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 wọ́n ti fi èsì sí sixteen ẹ̀rọ yóò wá ṣe lálálálá. ṣùgbọ́n náà bọ̀dà wèrè táyé ṣe ìyẹn ló wà dé kúkú nírònú méjì gbà ibẹ̀ ni ó wọ̀ lọ. ó ṣàwòrán náà pé obìnrin ò ní wà hmm. ó pẹ́ ń lé ọkọ yóò ṣáà ní tó fi ṣe é àṣẹ náà ha ni. Ah.